ìjọba gbaṣọ lọ́rùn ọlọ́pàá méjìdínlógún tó ṣàṣemáṣe lẹ́nu iṣẹ́ ọba iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ti gbaṣọ lọ́rùn àwọn òṣìṣẹ́ wọn méjìdínlógún látàrí àwọn ọ̀wà tí ò bófin mu àṣìlò agbára àti ìwà atanímáàmúmi tí wọ́n hù alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa CSP Olúmúyìwá Adéjọbí ló sọ̀rọ̀ yìí di mímọ̀ fáwọn oníròyìn pé ní ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2022 ní iléeṣẹ́ ọlọ́pàá fọwọ́ òsì júwe lé fáwọn ọ̀gá ọlọ́pàá méje kan lórí ẹ̀sùn pé wọ́n hùwà tí kò bófin iléeṣẹ́ ọlọ́pàá mu bákan náà ni wọ́n tún já ipò àwọn ọ̀gá ọlọ́pàá míì wálẹ̀ láti ipò CSP ìyẹn Chief Superintendent of Police wálẹ̀ sí SP ìyẹn Superintendent of Police ó láwọn mẹ́ta kan tí wọ́n wà nípò sp ni wọ́n rí bọ́ sí dsp àwọn méjì kan tí wọ́n jẹ́ dsp tẹ́lẹ̀ di asp àwọn míì tí wọ́n wà nípò asp sì padà sípò ìǹpẹ́kítọ̀ látàrí àwọn ọ̀wà tí kò tọ́ lóríṣiríṣi tí wọ́n hù lẹ́nu iṣẹ́ ọba lọ́jọ́ kejìlélógún oṣù kejìlá ọdún 2022 kan náà ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Imo Mohammed Bede sọ páwọn ti lé àwọn ọlọ́pàá méje kan dànù fún ìwà dójútini tó lè ba iléeṣẹ́ ọlọ́pàá lórúkọ jẹ́ tí wọ́n hù iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ tún kéde lọ́jọ́ kẹtàlá oṣù kẹrin ọdún 2023 yìí pé káwọn ọ̀gá ọlọ́pàá mẹ́ta kan ìǹspẹ́kítọ̀ dáírù shuaibu sájẹ́ǹtì abdullahi badamasi pẹ̀lú isa danladi tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò fún akọ̀ròyìn kan nípínlẹ̀ kánò máa lọ sílé wọn èyí tí wọ́n ṣe nídìí iṣẹ́ ọlọ́pàá tó látàrí báwọn agbófinró yìí ṣe yìnbọn sójú ọ̀run láti fi ṣe kóríyá fún ọ̀gá wọn èyí tí wọ́n ní ìwà tí ò bójúmu ni lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ delta lé ọlọ́pàá kan ìǹspẹ̀kìtọ̀ ubi ebiri kúrò lẹ́nu iṣẹ́ látàrí bó ṣe pa ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan onyeka ibe lọ́nà ògbólú ìlà nílùú àsàbà nítorí pé ọkùnrin náà kọ̀ jálẹ̀ láti fún un lówó ẹ̀yìn múrí márùn-ún hundred naira péré ọ̀pọ̀ èèyàn ló ti kan sára sí ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ wa IGP Usman Akali Baba fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ọ̀hún wọ́n ní ìgbésẹ̀ tọ́gá àgbà náà àtàwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá gbé wọ̀nyí láti yọ àwọn kọ̀ǹdánù rẹ̀ sì kúrò láàrin àwọn agbófinró yóò túbọ̀ mú káwọn aráàlú nígbọ̀kànlé nínú àwọn ọlọ́pàá lílé tí wọ́n sì lé àwọn arúfin àárín wọn yìí kúrò yóò jẹ́ ẹ̀kọ́ fáwọn yòókù láti má ṣe hùwà tó lòdì sófin lẹ́nu iṣẹ́ ọba. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.